أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله ثم الصلاة والسلام على رسول الله akí ẹ̀yin aráalé ẹ̀yin olólùfẹ́ ètò yín ètò wa ètò al-muflihun èyí tí ilé ẹ̀kọ́ muflihun high school tó wà ní àdúgbò muslim fẹ́lódún ìdí òbí nílùú ìbàdàn tí wọ́n ṣe onígbọ̀wọ́ rẹ̀ schools are mean across Nigeria, but only few are standard. Achieve all you need is a standard Western education for your children with undiluted Islamic knowledge. Muflihun High School is for you to enroll their children. Muflihun High School has a standard computer laboratory with well-equipped science and home economics lab, uninterrupted power supply for conducive learning, daily Quran memorization, and lots more. Òdodo ọ̀rọ̀ tí ò lábùlà níbẹ̀. Muflihun High School jẹ́ ilé ẹ̀kọ́ tí Mùsèmùsè rẹ̀ ta Mùsèmùsè níbi kákọ́mọ ẹlẹ́kọ̀ọ́ ìwé bá yanjú tó ń tọ̀rọ̀ ọlọ́run tí ò lábúlẹ̀ àti àwọn èròjà ìkẹ́kọ̀ọ́ tó kún kẹ̀kẹ́. èyí jẹ́ olómùjọba lù ló ń tẹ̀ gbà. bẹ́ẹ̀ muslimun aisin tó ní ilé kéwú tá a lárúbáwá hadith sikin nahu sarfu àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. for more information and inquiry reach out to them at muslim ifelodun idiobi area ibadan or zero eight zero five two six one five three zero eight or zero eight zero nine zero nine one four eight two three. Muflihun High School learning for success in both worlds. Abẹ́lọ́hún gbogbo àwọn tó kúnṣe Ọlọ́run yìí lọ́wọ́ nínú àwọn òbí àti àwọn alágbàtọ́ àtàwọn mùsùlùmí míì tán dá sí sí Ọlọ́run Ọlọ́run bá ní sàkálùkù lẹ́sùn oróye láyé àtijọ́ ọ̀gbìndì alkiyama ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ ètò wa lóru èní pẹ̀lú àyọkà látinú alukur'an èyí tí akẹ́kọ̀ọ́ wa usman adesokan tí yóò kà fún wa bismillah. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والنجم إذا هوى ما ضل صاحبكم وما غوى ومن ينطق عن الهوى إن هو إلا وحي يوحى Alámàrún jẹ́dìdú lùkúwá. Ọlọ́run bá ní fún akẹ́kọ̀ọ́ náà ní àlùbáríkà tí ó pọ̀ àtàwọn ọmọ ẹnìkọ̀ọ̀kan wa. Ẹ jẹ́ ká gbọ́ kíkà látinú Hadith látẹnu akẹ́kọ̀ọ́ wa bẹ̀rin Ni'matullahi Tirmidhi. Bísmìlá. قال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله حسنة والحسنة بعشر أمثالها Rawahu Tirmidhi. Translation Allah's Messenger, peace be upon him, said, Whoever read a letter from Allah's book, Al-Quran, will have reward of righteous deed, and a righteous deed is multiplied in ten manifold, transmitted by Trimiddi. Lesson from the Hadith. 1. Al-Quran is the book of Allah and His word. 2. Recitation of a letter in the Quran attracts ten reward. 3. Muslims should always read Al-Quran, most especially in this blessed month of Ramadan. For there is no book like Al-Quran in the world. Ọlọ́run bá ní fáwọn ọmọ náà ní àlùbáríkà tí ó pọ̀ àtàwọn ọmọ ẹnìkọ̀ọ̀kan wa. Ẹ̀yin arúfẹ́ Ọlọ́run ẹjẹ́ tó máa tẹ̀síwájú. Ahwalu Salaf fi Ramadan part two. Ahwalu Salaf fi Ramadan. Ìṣesí àwọn ẹni rè síwájú. Si nípa bí wọ́n ṣe máa ń ṣe bí wọ́n ṣe máa ń súnmọ́ lọ́hùn nínú oṣù Ramadan òun la tó ń tẹ̀ síwájú ní episode one a ti ṣàlàyé bí wọ́n ṣe máa ń sọ oríkèéríkèé ara wọn àwọn sálàfù sọ́ọ̀lì àwọn ẹni rẹ gidi wọn èèmọ́ fàsìkò wọn ṣòfò ní Ramadan àwọn ẹni rẹ wọn sọ ẹnu wọn wọn sọ ojú wọn wọn sọ etí wọn wọn sọ ọwọ́ wọn wọn sọ ẹsẹ̀ wọn nínú àwẹ̀ eléyìí ni wọ́n fi yàtọ̀ sí àwa mùsùlùmí tá ń bẹ lónìí kọ́lọ̀njá lè kọ́sẹ̀ àwọn ẹni rẹ̀ torí pé òjíṣẹ́ ọlọ́run tọ́lọ̀ rán sí gbogbo ayé òun ló tírèèni wọn ẹjẹ́ á tún bọ́ síbi ìṣesí àwọn ẹni rẹ̀ ṣáájú fi tìláwátìlì Qur'an ní abala bí wọ́n ṣe máa ń ka Qur'ani àǹfààní ká lọ́ọ́ mọ̀ àwọn sálàfùlù ń mọ̀ àwọn ẹni ire tí wọ́n lọ nínú ìjọ wa yìí nínú ẹ̀sìn ọlọ́run ọba wa yìí yálà rọmọdọ́nà wà àbí òsì rọmọdọ́nà wọ́n máa ka fúrání pọ̀ jẹ́mọ́ kódà ọ ń bẹ nínú wọn tó jẹ́ pé rọmọdọ́nà wà o ò sí wa sáàd kan ní máa parí ńjọ́ mẹ́ta hátà dùnìyà tẹ̀ ayé lẹ̀ ibùjọ́ ó ń bẹ ẹnu ọjọ́ pé níjọ́ tí ọba fáwẹ̀ àárín ijọ́ méje ni ó fi parí Quran ó ń bẹ ẹnu wọn níjọ́ tí ọba fáwẹ̀ àárín ijọ́ mẹ́wàá àárín ogójọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ níjọ́ tí ọ̀sá àwẹ̀ nìyẹn o jàmá ọlọ́run kò forí di èmi tí mò ń sọ̀rọ̀ àtẹ̀yìn ọmọ ìyá mi tẹ̀ ń gbọ́ mi kíkálukú ọmọ dáhùn ìbéèrè sínú láti rọ̀mọ́dọ́n 1442 sí rọ̀mọ́dọ́n 1443 a ti rí odidi oṣù tí ò dé lóṣù mọ́kànlá kálukú ó béèrè pé how many Quran have I completed Quran mélòó mo ti kà parí ṣùgbọ́n tá a bá wa àwọn nǹkan míì ń bẹ tí ò láǹfààní tó tó kan Quran tá a fásitì wá lé lórí kálukú ní Android phone méjì mẹ́ta mẹ́rin kì í láàmú ń ṣẹlẹ̀ lórí Facebook YouTube WhatsApp yóò Telegram yóò Instagram ṣùgbọ́n sọ òun wo ọ̀rọ̀ ọlọ́run náà Ramadan ló tún wá dé yìí náà ní ìsìn andrew sọ̀rọ̀ náà ló tún dìmọ̀ wọ́n káàkiri Ramadan náà ló tún dé yìí ní ìsìn kùránì ó tún bá kùránì ìjà kí ló dé tó jẹ́ pé àwọn èèyàn wá mú ìtàkọ̀zú azal kùránì mahajúrọ̀ kí ló dé tá à ń yan kùránì lódì gan kí ló dé tá à ń bá kùránì ìjà ìjọ́ wo ni ìjà wa àti kùránì fẹ́ parí ọlọ́run mọ̀jẹ́ ọ parí nu rọ̀mọ́bọ́n yìí kẹ́ ẹ mọ̀ wàá jà mọ́tá yóò fi parẹ́ jẹ̀mọ́ ẹ jẹ́ ká tún wo àwálù sálàf sí tìláwá tìlù Qur'an fi ṣáàrì rọ̀mọ́bọ́n àáfàá láwọn ẹni eré tá à ń sọ yìí tí rọ̀mọ́bọ́n náà bá wá dé ìṣesí wọn wá máa ń yàtọ̀ kódà ó ń bẹ nínú àwọn ẹni eré tí wọ́n ti lọ tí wọ́n ń jẹ́ òye wa pé tí rọ̀mọ́bọ́n náà bá ti dé Bayer King Court. Imam wa Maliki, Imam Malik bon Anas. Imam nla ni Africa wa bi ati n'gbogbo aye ni Imam Malik. Imam ni ibe adakala Ramadan. Ti Ramadan ba ti de bayi. So ti ye. Inna ma huwa li tilawati al-Quran min al-mas'af. Wa ita'amu ta'am. Kiloku ama ka Qur'ani lati no mas'af ni. A si ma fa won alai ni lo Awon eni re yi kódà ọ̀n bẹ́ẹ̀nu wọn tó jẹ́ pé wọ́n kúlọ́ọ̀sì madrasa pé ilé eke agbọ̀lùdé báyìí wọ́n máa wá tìlàwà akúbàlú aláàtìláwà tìlù kùrán kùránì wọ́n máa kà lọ́sàn àti lóru àáfàá ni ẹja ṣe báyìí àwọn èèyàn yìí ọ̀n bẹ nínú wọn tọ́já sí wípé wọ́n ti ní iye ìpín tán fẹ́ kà lódìdí rọ̀mọ̀bọ́nà yìí iye tí mo fẹ́ kà wọ́n á wá pín àkọ́ọ̀sì twenty nine or thirty days Ramadan ṣùgbọ́n ká lè gbọ́ mi yé ẹ jẹ́ kí n mú méjì mẹ́ta mẹ́rin wá nù wọn ká sì lè wò pé aina nahanu min awula isalaf níbo la wà sí àwọn ẹni rè yìí àwọn tí wọ́n ṣe rèé tọ́lọ́hún ṣe lóhùn yọ́nú sí wọn ọlọ́hun kọ́ yọ́nú sèmi àti yín náà ọ̀dà ẹ̀jẹ̀ àwò díẹ̀ nù wọn. alimami shafi'i rahimahullah imaamu wa shafi'i nínú tí wọ́n kọ́ lẹ̀ nípa ìmáàmù àgbà yìí òun ni wípé tí rọmọbọ́ọ̀nà bá ti lè dé rọmọbọ́ọ̀nù kùránì méjì náà máa ń kà lójúmọ́ wọ́n ka kùránì sixty kùránì wọ́n kà á ní ìgbà mélòó jẹ̀ mọ́ ní ìgbà ọgọ́ta ogún lọ́nà mẹ́ta àáfàá wa rọ̀bì bùnú sùlẹ̀mán àwọn náà sọ bẹ́ẹ̀ wọ́n ní káánà ṣàfihàn yìí yọ́sìmù Qur'an fi ṣáàrì Ramadan fifteen àkìtìmọ̀ wọ́n ní máàmù ṣàfi Qur'ani sixty ni wọ́n níjọ́ tí ò bá wá sí Ramadan salafin wọ́n ka Qur'ani thirty wọ́n ka Qur'ani ọgbọ̀n èèyàn lè máa wọ́ndà ọmọ ọdún méje ọmọ kékeré ní máàmù ṣàfi ti á Qur'ani Qur'ani ti di gbogbo ẹran tiwọn ọ̀dà ẹja tún wo ìmáàmù àfáàgbà nínú àdìsí al-Imamu Muhammad bin Ismail al-Bukhari ọlọ́mbà ni kẹ́ ìmáàmù Bukhari àáfà àgbà ni wọ́n nínú ìmọ̀ hadith wọ́n ní máàmù wa Bukhari tí Ramadan bá ti dé ẹja wo fọ́múlà àti wọn wọ́n ní yọ́kítìmù fi Ramadan fi nahar kúlà yawmin khitman bọ́ọ̀lù àwọn ṣe máa ń kà ọ̀sán àwẹ̀ ọ̀sán bẹ̀rẹ̀ báyìí lápẹ̀rẹ̀ kálá kí ṣubú ìtàn àárín pé àlùfájàrí yọ sí gùrúbù shams sípò òrùn wọ̀ láàrin ọ̀sán náà kí ni Imam Bukhari máa ń ṣe wọ́n parí Kùránì ẹ̀yọ kan nínú Ramadan ẹ wo báwa ṣe mẹ́fà tí kò wá sófò ọlọ́run kò forí jèmi àtẹ̀yìn ọmọ ìyá mi tẹ̀ ń gbọ́ mi àwọn ẹ̀fà tí kò wá sófò Kùránì wọ́n máa di kí báwa ṣe ń di fóònù kí lónìí làwọn ń di Kùránì kí báwo òṣèlè máa wo fóònù gbogbo ògbà làwọn òṣèlè máa wo Kùránì gbogbo ògbà wọ́n parí Kùránì kan lọ́sàn-án wàyẹ̀kú mùbádà tàrọ̀wíì kúlà sàlásìláyà àléǹdé kìtùmà láàrin ìrun tàràwì tàràwì mẹ́ta ìtumọ̀ ẹ̀ ni pé ìrun tàràwì three days odidi kùránì kan ni wọ́n èkí tàràwì jàmọ́ téèyàn bá dẹ̀wò láwọn mọ́sálásí ilẹ̀ Yorùbá wa yìí kò ní rí jàmọ́ tí ó dò lẹ́yìn ẹ̀ ìtumọ̀ ẹ̀ ni pé jísù mẹ́wàá torí pé jísù táàtì lẹ́yìn tó lè yé wa éésù ogún tẹ̀ka mo sọ pé kùránì ọgọ́ta éésù ìyẹn ni hizbu hizbu ẹni tó wá fẹ́ kírun tó fẹ́ lo dísù mẹ́wàá tí í ṣe ìṣirúnà hizba tó máa jẹ́ èésù ogun lọ́dọ̀ wa nílẹ̀ Yorùbá ń bì ní tó súnmọ́ ni kọ́mọ̀rì jẹ́ èèyàn káàdì méjì lọ tí ó kù lẹ́yìn rẹ̀ wàhálà wà imam al-Bukhari rahimahullah bàbá ọkà kùránì kan láàrin òru mẹ́ta ẹjá wa fún analysis ẹ̀ báyìí wọ́n ń ka kùránì kan lọ́sàn-án kánírọ̀mọ́dọ́n jẹ́ 30 wọ́n ti parí kùránì táàtì wọ́n ń parí ẹyọ kan lóòrùjọ́ mẹ́ta kùránì mẹ́wàá nìyẹn mẹ́wàá lóòrù táàtì lọ́sàn àwọn ka kùránì fọ́tì ìmáàmù ṣàfihàn ka sixty jama bí wọ́n ṣe nífẹ̀ẹ́ kùránì tó lọ́pọ̀lọpọ̀ wọn yìí òun náà ṣe máa ń ka alukur'an àwọn mìíràn tó wà nínú àwọn salaf ní ìparí lábala bí wọ́n ṣe máa ń ka alukur'an yìí àáfàá wa ibn Rajab al wọ́n ti wá sàwọn àlàyé kan fún wa lódodo arínú àdíìsì kan tó ní wípé ẹ̀ ń bá ka Quran fún un tó kéré síjọ́ mẹ́ta lámúyẹ̀ kọ́ àwọ̀ ó lè má fẹ́ gbọ́ yé àáfàá wa Ibn Rajab al-Hanbali wọ́n ti wá jẹ́ oyé wa àwọn àlàyé èyí táwọn onímọ̀ ṣe inṣàlá padà ṣe àlàyé yìí nígbà tá a bá tún dé ahwalu salaf part three ilé ẹ̀kọ́ muflihun annual Ramadan lecture tí wọ́n máa ń ṣe wọ́n ní ká bá wọn kéde fún gbogbo ẹ̀yin mùsùlùmí sátidé april sixteen òun ni annual ramadan lecture wa níbi tí dókítà wa rọ̀fí àdìsábá lò láti ìlú ọ̀yọ́ tí wọ́n ti wá bá wa sọ ọ̀rọ̀ olóyún pa ilé mùsùlùmí bó ló ṣe yẹ ká gbé dúró permanent site wa àbí ká sọ wípé new site wa tá ẹsẹ̀ múùfù lọ láìpẹ́ tòsí ibi tá à ń lò náà lọ wà béèyàn débi tá à ń lò nífẹ̀ẹ́ lódò ìdí obì wọn kẹ̀nà káàbẹ̀ sí ní àjíbọ́lá ibẹ̀ ni ó wà lẹ́gbẹ̀ẹ́ àlàáfíà bread inshallah àtúnmọ̀ padà júwe nínú àwọn wa ti ń lọ ọlọ́run kó gba rọ̀mọ́dọ́n níjọ tuntun wa o kó já sórí ilé ayé àtijọ́ ọ̀gbìn dàlùkìyàmọ̀ ilé ẹ̀kọ́ mùsùlùmí náà pẹ̀lú onígbọ̀wé ètò yìí ẹ lè fẹ́ pè wá nípa sórí ẹ̀rọ zero eight zero five Schools are many across Nigeria, but only few are standard. If all you need is a standard Western education for your children with undiluted Islamic knowledge, Muslihun High School is for you to enroll their children. Muslihun High School has a standard computer laboratory with well-equipped science and home economics labs, uninterrupted power supply for conducive learning, daily Quran memorization, and lots more. Muslihun High School ǹjẹ́ ilé ẹ̀kọ́ tí múṣemúṣe rẹ̀ dá múṣemúṣe níbi ìkápámọ́lẹ́kọ̀ọ́ ìwé bá yanjú bó ń tọ̀rọ̀ ọlọ́run tí ò lábúlẹ̀ àti àwọn èròjà ìkẹ́kọ̀ọ́ tó kún kẹ̀kẹ́ èyí jẹ́ lọ́mújọba lù ló ń tẹ̀ gbà. bẹ́ẹ̀ muslimun ic tó ní ilé kéwúta àti ìkọ́mọ̀lẹ́kọ̀ọ́ lárúbáwá hadith siki nahu sarfu àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. for more information and inquiry reach out to them at muslim ifelodun idiobi area ibadan or call zero eight zero five two six one five or zero eight zero nine zero nine one four eight two three Muflihun High School learning for success in both worlds. títí òru ọ̀làdá tó máa pàdé ní àìlẹ́sìn Islam Rasheed Hashim Abu Anas asalaamualeykum wa rahmatulahi wa barakatuhu.